بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن وعلى وبعد السلام عليكم ورحمة الله وبركاته أتوقع بسي وريت رنيت ومنار السبيل بيباني أتمنى لنفاني لا تقلدي عن سماحة الوالد الدكتور شرف الدين بارو حفظهم الله ورعاه إن شاء الله wọ́n tún ti wà ní ìkàlẹ̀ láti máa bá a fèsì sí ọlọ́kanjọ̀kan àwọn ìbéèrè tó bá jẹ́ pé ó wa lójú nípa àlámọ̀rí ẹ̀sìn wa ìyẹn tá a fi máa ṣẹ̀sìn ní orí àmọ̀dájú àti àmọ̀yéké àní máa ṣẹ̀sìn yọ́bọ̀yọ́bọ̀ a máa ṣe gẹ́gẹ́ bí anabi bí wọ́n ti ṣe ṣàlàyé rẹ̀ fún wa tá a fi rí rere bá pàdé ìjọ gbìndẹ̀ kíámà fi kò ọ̀nà burú kaka léyìí tí èèyàn fi máa máa ń téèyàn mà àfi kéèyàn béèrè a máa pè zero eight zero two four four eight níbi gbogbo lágbàáyé plus two àwọn ẹni nọmba tí a máa pèsè wa aleykum salaam wa rahmatulah wa barakatuh orúkọ yín àti ibi tẹ́tí ń pè àtẹ̀fàtà ló ń pè láti lọ. nà ìbéèrè yín o. nà nǹkan àwọn àti ẹ̀rọ fún àwọn olùmọ̀ wa. àmín. ìbéèrè mi ni pé téèyàn bá jẹ́ ẹni tó ń ṣe bísíǹsì jẹ́ pé ọ̀dọ̀ àwọn téèyàn ti ń kó ọjà. tó tó bá ti sẹ́ǹdì ọjà sí wa nínú gúúsù wa èyí wà tó tẹ̀ wá. tó láì sí ra ọjà yẹn ẹni tó bá fẹ́ lórí tó wù nínú tí mo tó sì tó lọ fẹ́ rà. tòmọ́ á ní kó san owó tàbí kó san díẹ̀ nínú owó náà. kódà yẹn bá wá dé o joseph sanbalani ǹjẹ́ ọ̀nà yìí ó bá òfin islam mu àti pé irú ọkọ̀ ni wọ́n pe irú business guy yẹn náà ṣẹlẹ̀ alhamdulillah والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام الله ọgbà pé kí èèyàn ta ọjà téèyàn téèyàn wọ́n fọjà ránṣẹ́ sí inú group láti ṣàfihàn sí pé ọjà ọjà ọjà gbogbo tó wà ní kẹ́yìn náà lè bá ara kẹ́ lè bá ta fẹ́ni tẹ́ bá ta fún ẹ̀yin wá rí ẹ̀yin náà ti bẹ̀rẹ̀ sí ní ṣe ránṣẹ́ sí àwọn èèyàn pípẹ́ ti nírú ọjà báyìí tẹ́sí tì mí ìjọba kò sí ìrẹsì ẹni tí ò tí ì dìtẹ̀ ọ̀gbọ́dọ̀ ta ẹni tó ò ní ọ̀gbọ́dọ̀ ta torí délé yìí gbogbo orú ọjà báwọn wọ́n san owó kan wọ́n san san lẹ wọ́n san gbogbo ẹ̀ kó tó di pé ẹ̀yin ra ọjà yín kọtọ. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Naam. Ẹ bá a jùlọ sí ẹ̀rọ ìlú. Wàhálẹ́kùn sálàm wa ṣùgbọ́n àwọn àkàtà ó bá láti gba tí ó bẹ̀rù. Ìyàrá kan ń pè láti ìkẹrẹ ni. Naam, ìbéèrè yín ọ̀hún. Ǹjẹ́ oúnjẹ àrí. kí ni nǹkan náà tẹ wá fẹ́ rà lọ́dọ̀ kí ni tẹ wá fẹ́ rà lọ́dọ̀ rẹ̀. alhamdulilayi tó bá ti jẹ́ pé ẹni tí ẹ fẹ́ ra ráìsì àtẹ̀wà lọ́dọ̀ rẹ̀ ní ṣíṣe ọba jẹ́ ẹni tó ṣe pé ó máa ń ta ẹlẹ́dẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wípé eléyàn ni ọ̀kan nínú àwọn tí ṣẹ̀ríà tọ́ka sí pé innal halala bayyin wa innal harama bayyin wa baynahuma umurun mushtabihat. àwọn kan tó jẹ́ ẹ̀tọ́ hàn àwọn tó jẹ́ ìwọ̀ ọ́ hàn ṣùgbọ́n àwọn kan tó súni lójú ń bẹ láàrin méjèèjì ẹni tí ń ta oúnjẹ tó sì ń ta ẹlẹ́dẹ̀ tí ń dín ta bí ẹ̀yin ọ̀bá mọ oúnjẹ tí ẹ bá fẹ́ rà ó ṣeé ṣe lámàámà ṣe àbí ní àfi àṣìṣe ṣe kó fi síbi tí fi ń bu ẹran ẹlẹ́dẹ̀ kó fi bu oúnjẹ fún yín kó fi bu ọbẹ̀ fún yín wọ́n àmọ́ já sí pé ẹ̀yin náà ti jẹ òróró ẹlẹ́dẹ̀ epo ẹlẹ́dẹ̀ àti jẹ́mú oúnjẹ tó àní jẹ́ ẹni tó tó tó tó tó sọ́ra fún tó lù wá ṣe léwọ̀ kó tó di pa jìnnà sí pátápátá àti gbogbo ohun tó lè gbé ni lọ́bẹ̀ torí délé ilé ìjọba àwọn tó wá pé wọ́n ń ta blọọkù wọ́n ń ta wọ́n ti pè é símẹ́ǹtì wọ́n tún ń ta páànù kan lé ń sì ń ta ẹran ẹlẹ́dẹ̀ ìwọ lọ́jọ́ra ẹran símẹ́ǹtì ẹran blọọkù yẹn kò sí wàhálà. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Now, wọ́n ní àṣàlà yòókù. Wọ́n láwọn ń béèrè pé kí ni àwọn pinatupe aburú èyí tí ń bẹ bí registry nínú ìgbéyàwó àti pé báwo ni ó ṣe ní àsopọ̀ pọ̀mọ́ Islam. Alhamdulillah, àkọ́kọ́ kò ní àjọṣepọ̀ kankan pẹ̀lú Islam torí pé Islam ẹ̀ ṣe rọ́ islam kì í ṣẹ̀tàn jẹ islam kì í ṣe ọ̀nà tá a ṣí sílẹ̀ láti yan ọmọlàkejì jẹ islam sọ fún mi pé tó bá fẹ́ fẹ́yàwó fẹ́yàwó lọ́dọ̀ bàbá rẹ̀ àbẹ́ni tí bàbá rẹ̀ bá fà kalẹ̀ pé kọ́ bọ̀ ń fọmọ lọ́kọ nígbà tí bàbá bá ti fi ọmọ fún ọ níyàwó tí wọ́n sì tẹ́wọ́ gbà á níyàwó tẹ́lẹ̀rí méjì bá ti jẹ́rìí sí tó o bá ti san sọ̀dáàkì fóbìnrin obìnrin ti dìyàwó rẹ̀ lábẹ́ òfin ṣẹ́ríà àmọ́ àwọn èèyàn mọ̀ nípa àti fẹ́yàwó ó túmọ̀ sí wípé ìyàwó ti di ìyàwó rẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà àkọsílẹ̀ ò sí wípé dandan dandan ẹ gbọ́dọ̀ máa fẹ́ra yín títí dọjọ́ kú ṣùgbọ́n Islam ń fẹ́ pé tẹ bá fẹ́ obìnrin kẹjọ máa wà pẹ̀lú rẹ̀ dọjọ́ kú ọ̀n fẹ́ ni ṣùgbọ́n kò tú láti yín nítorí pé iná lè má wọ̀ ìgbé lè má mu láàrin ọkùnrin àti obìnrin kọ́ padà já sí pé ẹnìkan jẹ sábàbí sùtá fẹ́nìkejì Islam gbà pé kọ́kọ́ kọ́ lẹ̀ tó bá ti rí i pé ìbágbépọ̀ pẹ̀lú rẹ̀ kò lè wọ̀ Islam sì gbà pé kóbìnrin náà bọ́ ọkọ dànù nígbà tó náà bá rí i pé iná àwọn ọ̀wọ́ mọ́ ìbágbépọ̀ yìí kọ̀ rọ́gbọ́n mọ́ kò sí nǹkan tó burú nu gbogbo eléyìí báyìí ṣùgbọ́n àwọn ìgbéyàwó tó ń lọ sí ní kóòtù àwọn adájọ́ ọmọnìyàn àwọn èèyàn máa ń ṣe nítorí pé àwọn ìlànà kan wà ń bẹ̀ eléyìí tó fún ẹnìkan láǹfààní eléyìí tó ṣe pé kò lẹ́tọ̀ọ́ sí àǹfààní wípé ọ̀ gbọ́dọ̀ kọ́ báwo ló ṣe sọ pọ̀pọ̀ gbọ́dọ̀ kọ́ nígbà tó ìbágbépọ̀ tí ọba ṣe ṣe má tó bá sì takú pé kíkọ̀ náà lọ kọ́ mi a jẹ́ pé gbogbo nǹkan ní rẹ ó ti di tá a sọ àké sí tá a pín sí méjì ìwọ mú dajì èmi ò mú dajì. bẹ́ẹ̀ ọ̀tán olùkọ́yàwó mi àyàfi tó bá rẹ́ pé obìnrin yìí ló bá gbà fún ọ láti ṣe bẹ́ẹ̀ tí ọba gbà ẹ jẹ́ pé àṣẹ nǹkan tó lè tẹ̀yìn rẹ̀ yọ lẹ́yìn tó ní kọ́ ọ láàmú lọ́nà òfin Hmm. lábẹ́ rẹ̀ obìnrin lè sọ fún òun pé má fọ́n bọ̀ fún dúkìá rẹ̀ sí méjì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó ẹ rí i pé ní bí kọ̀pẹ́ kò jìnnà tá a ṣàlàyé hmm. a sì dá lẹ́kọ̀ọ́ kan ní ọ̀kan nínú àwọn kóòtù bẹ́ẹ̀ general thematic high court. Ìbàdàn so àwọn èèyàn wá ṣèbéèrè nínú Ramadan pé báwo ni ọ̀rọ̀ káwọn máa lọ ṣègbéyàwó rẹ́gísítírì nǹkan kan àwọn táwọn jẹ́ mùsùlùmí kó tó wá di pé mo fèsì arákùnrin kan àwọn jẹ́ sand làwọn bá ní kí n dákun pé kí n tó fèsì kí n jẹ́ káwọn sọ ọ̀rọ̀ yìí náà kí wọ́n fèsì papọ̀ bàbá yẹn wá sọ wípé àǹfààní ńlá ni nǹkan jẹyọ lónìí pé àwọn fẹ́ fi pàkíyèsí gbogbo mùsùlùmí pé ẹ má lọ́ọ́ máa ṣègbéyàwó ọ̀tún fún kẹ̀ tó sọ tí islam bá wí fún un nítorí pé aburú tó wà ń bẹ̀ ti pọ̀ jù so bàbá yẹn wá sọ bá ah, ẹ má bá nìtọ̀ àkọ́kọ́ kò síbi tí islam ti gbà wọlé tẹ́lẹ̀ náà so ètò bàbá yìí náà sì tún sọ alhamdulillah àwọn ẹni tẹ́ fẹ́ wá bá ń bì náà ní wá pé wọ́n máa ń pa ń bẹ̀ wọ́n bá pé yìí kan wọ́n bá ń gbà ń bẹ̀ àwọn náà ní lọ́ọ̀yà tí ó pè kẹ́ lọ sí wọn ní kẹ́ má wà tó àwọn mùsùlùmí lọ́ọ̀yà àwọn sọ pé kẹ́ má wà nítorí pé lábẹ́ òfin ẹ̀sìn Islam wọ́n yìí mú yàn tú láti fẹ́ yàn wọ́n yìí mú yàn tú láti ṣe obìnrin kù lọ́wọ́ èèyàn torí de eléyìí tí ẹni kò sì lè sọ fún ọ pé má fẹ́ yàwó mi lókùn ìgbà tó bá ti fẹ́ ju etí olúwa fẹ́ lọ eléyìí jẹ́ bó ti ṣe lẹ́yìn náà torí pé nìkan á kọ lẹ́pẹ́ pín dúkìá rẹ̀ méjì ìyànjẹ burúkú ní islam ò farama kò sí àyè fún ìyànjẹ ní islam owó tàjọ kójọ nígbà tí tí èsè kó lè níwọ nígbà tí èsè kó lè níwọ lẹ́yìn náà bàbá ìyàwó òun náà tún bá ọmọ rẹ̀ lọ kóòtù ẹ fẹ́ jọ péjọ yan ọmọ ọlọ́mọdé àbí torí pé ọba di pé ọmọkùnrin tì ọba kọ́lẹ̀ àbọ̀bá tiẹ̀ fẹ́yàwó ẹ̀yin ṣetán láti gba dúkìá tiẹ̀ lọ́nà àìtọ́. Naam. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yà ti ìdájú tó ẹjọ́ bá pa ẹ́dọ̀ yìí zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one bàbá ń pè láti òde ní gbogbo lágbàáyé plus two three four eight zero two four four eight one four four one. a ah, kì í ṣeré là ń ṣe ẹni tí ẹni tó bá fẹ́ gbẹ̀sìn rẹ̀ yé ni kó pè ọmọ kínkínní la gbé fóònù fún pé kó máa pè hmm. ṣé wọ́n bá ń béèrè ni àbọ̀ ń béèrè fúnra rẹ̀ hmm. wọ́n á ti ṣe pa jókòó fúnra nù àtẹ̀rí tó bá pé wọ bàbá nìkan bá ṣẹlẹ̀ sí béèrè tààrà ìwọ ọ̀yá nìkan ṣẹlẹ̀ sí béèrè tààrà. àwọn ayé àtàbẹ̀ tí màmú máa ń tì lọ bí a ń ṣàtúrà sí àbọ̀ tí a máa fi forí kalẹ̀ nínú àdùkú àníyàn àwa ni pé ìmáàmù tí ó kí àyà ẹ̀ débẹ̀ àbá àṣàjọ òkúrí kalẹ̀ dàrẹ́ ó wá yẹ bọ́ọ̀lì lẹ́nu pé tí ó yẹ tí ó yẹ pé àyà yẹn ó pè nínú sọ̀lá àbí kò yẹ. alhamdulilayi ọ̀pọ̀ kan nínú àwọn olùmọ̀ náà ni imam malik rahimahullah àwọn làwọn kórìíra kan máa karù rẹ̀ nínú sọlá nítorí pé ó máa dá yóò máa dá ìyapa sílẹ̀ láàrin àwọn nípa àlẹ́yìn ìmáàmù torí pé ńgbà tí ìmáàmù wa ń dúró tó bá ṣe Allahu Akbar ní tọ́pọ̀lọpọ̀ máa lérò ní pé ìmáàmù ti lọ sí rúkọ ìmáàmù sì ti lọ sí ìforíkanlẹ̀ àwọn míì rúkọ ni wọ́n lọ ìyapa ti ṣẹlẹ̀ torí ẹ̀ àwọn yòókù nínú àwọn olùmọ̀ sọ pé àwọn òkórìíra rẹ̀ ṣùgbọ́n nǹkan tí ó kàn ṣẹlẹ̀ náà ni pé ẹ̀yin tẹ́ bá tò lẹ́yìn ìmáàmù ẹ̀ nífura kì í ṣe pákàn tò lẹ́yìn ìmáàmù láti wá gbàgbé ara wa àti gbàgbé ara wa sí dùwà àmọ́ nǹkan tá à ń ṣe má bá bá lọ forí kanlẹ̀ forí kanlẹ̀ náà bá rúkú rúkú náà ní rárá. pàápàá jùlọ tó bá yẹ pé àwọn ẹni tó ń tò lẹ́yìn máa wọ́n bá jẹ́ ẹni tó láǹfààní láti gbọ́ èdè lárúbáwá tó yẹ pé àwọn àyà tó ń ka yẹn náà wọ́n náà ti fura pé àyà tó ń ka yìí o àyà tó sàjìdà ni àyà tó yẹ pé tó bá ti kà á dé ìparí rẹ̀ wọ́n forí kanlẹ̀ ni tó

bàtí ìmáàmù lọ forí kan ti máa fi yẹ ẹ̀sìn tó dé náà. zero eight zero two four four eight one four four naam. aleykum salaam wa rahmatulah wa barakatuh ẹ bá a gbọ́n òkè jọ orúkọ yín àti ìdájí ń gbà. ó yá à ń gbọ́ yìí. orúkọ yín àti ìdájí ń pè. ó ní Yusuf láti lọrin. naam naam naam òkè bí ẹ̀ máa fi mọ ọkùnrin bí ẹ̀ máa fẹ́ fa ẹran àti tẹ̀wẹ̀ ní o lágbo inú ilẹ̀ dáadáa bíi pé ẹran méjì ni ó pa fún ọkùnrin ni àbí ẹran ọ̀kan náà ni. lórí ẹlẹ́kejì ni pé ní ọdún ilé yàrá mi mọ̀ pé ìyẹn máa ń fa ẹran láti jẹ́ kí ìfẹ́ ẹran ọ̀dà. bí ẹran wa ní pé pé ara ẹran fún òun náà àti mọ̀mọ́ yẹn èyí ló dá alhamdulilayi lọ́wọ́ ẹgbẹ́ bá bímọ ọkùnrin òfin ṣẹlẹ̀ àṣọ pípẹ́ pa àgbò méjì fún eléyìí ni ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó pọ̀ ìmáàmù wa Malik rahimahullah àwọn sọ pé àgbò ẹyọ kan náà àgbò ẹyọ kan fọkùnrin àgbò ẹyọ kan fòpin ṣùgbọ́n àwọn ẹ̀rí tó mú wá pé ká pa àgbò méjì wọ́n pọ̀ wọ́n sì lágbára wọ́n fẹsẹ̀ rinlẹ̀ dáadáa eléyìí ló túmọ̀ sí pé àgbò méjì lọ́ọ́ ẹ̀kẹ́ pa àwọn olùmọ̀ṣàlàyé wípé ìdí tó fà á tó fi jẹ́ pé àpò àgbò méjì fọkùnrin ẹyọ̀kan fóbìnrin òun náà ní wípé inú àwọn èèyàn máa ń dùn púpọ̀ lórí pọ́n bí ọkùnrin tí oore ńlá bá ṣíọ́ tọ́jẹ́ pọ̀ ga ju oore míì lọ àjẹpẹ́ ní tó fi ṣe àfihàn ọpẹ́ oore tó lù wá fún ọ gbọ́dọ̀ ga ju ní tó fi ṣe àfihàn ọpẹ́ oore tí ò tó lọ hmm. torí ẹ̀ àgbò méjì lọ pa. tó bá jẹ́ pé ìwọ ọba lágbára ju àgbò kan lọ à ń bẹ Allah pé tó bá jẹ́ pọ̀ kan náà lọ́ba papọ̀ má burú ní ìbámu pẹ̀lú nǹkan tí Imam Malik tó ń sọ eléyìí jẹba ó ní agbára láti pẹran lé ẹyọ kan màmá rẹ àbí bàbá rẹ àwọn náà wá ó wù wọn láti pẹran léyà àwọn wá ń tọrọ rẹ pé kí ọba àwọn ra táwọn fi pẹran léyà ẹ ń bá lágbára àti kan ìjọsìn yìí sì ní í ṣe pẹ̀lú owó torí pé òkàlè lọ mẹ́ran lórí àsopọ̀ ọmọ àfàbọ̀ wálé kọ́ ọmọ kìjọ lè mọ̀. wọ́n ní agbára àti ra ọ̀kan ọ̀ lágbára láti ra ọ̀kan bun bàbá rẹ̀ àbí ìyá rẹ̀ táwọn náà fẹ́ paléyà tara rẹ̀ lọ́pàá. báyìí lòfin ṣẹlẹ̀ àṣọ gbogbo ìjọsìn tó bá ti ní í ṣe pẹ̀lú owó ẹni tó bá lówó ni wọ́n ń bá wí yàtọ̀ sẹ́ni tí ò lówó bàbá rẹ̀ ọ̀sẹ̀ màmá rẹ̀ ọ̀sẹ̀ nígbà tí wọn ò bá pẹran látàrí pé wọn àkọsábùkù kankan bẹ̀ nítorí pé sìn lélẹ́yìí ó sì ní í ṣe pẹ̀lú ẹni tó bá lágbára rẹ̀ ìwọ lágbára rẹ̀ bàbá ò lágbára ìwọ lágbára rẹ̀ màmá ò lágbára kọ̀ wá sí ní tó burú wípé nígbà tí wọ́n bá pa àgbóléyà rẹ̀ kọ̀ pa pẹ̀lú wípé ìwọ olúwa àgbóléyà mi ni ó sì tún jẹ́ ti ìyàwó àtọmọ mi àti bàbá àtìyá mi lọ́ba tán. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one. Naam. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti ìdásí ń pè ọ́. Múra ti lè sọ̀rọ̀ láti sọ̀rọ̀ jẹ́ mẹ́rin. Nà ìbéèrè yín o. Nà ìbéèrè ó fi dé mú sọ́nà téèyàn fi ń sọ ẹ̀ tó ṣe ìwé nílé ìlú wọn téèyàn bá parí òkú ẹ̀ ṣíṣe náà ni àtéèyàn máa máa lò. bẹ́ẹ̀ni àwọn nǹkan ìlò tó fi dé orí bóyá ti àwọn nǹkan tí òun téèyàn ń lò ṣàtúnṣe ìwé nílé ìlú kí ni ìbẹ̀rẹ̀ àtọ̀ lórí ìgbésí nǹkan tó ṣòro àsọ lórí ẹ òun náà ni pé gbogbo nǹkan tẹ̀ ń lò tí ò sí tó ṣe tí èsì pọ́ bàjẹ́ tí èsì pọ́ ti dèkísà tí èsì pọ́ ti fàya kò sí nǹkan kan tó sọ pé ká ẹ má lò mọ́ yóò bá lẹ́vù àti sọkúsọ òun náà ní nǹkan tó ń sọ fún yín wípé ńgbà gbogbo kó mídò kó mítà ń lò ẹ gbọ́dọ̀ rí i pé ẹ dànù àbí ká fi tọrọ ìsọkúsọ lásán ni yẹ ara yín náà tó bá jẹ́ pé gbogbo ń tẹ́ <laughs> tó bá pé gbogbo ń gbogbo ìsọkúsọ lásán gbogbo ń kí ló dé gan tíṣẹ̀rẹ́ sọ pé tọkọ rẹ bá kókó oṣù mẹ́rin àtijọ́ mẹ́wàá kí ni tó wà ń bẹ̀ ẹ̀sìn Islam ìṣẹ̀sìn bọ̀? ẹ̀sìn Islam ìṣẹ̀sìn tó yẹ pé nǹkan tó wà ń bẹ̀ rújú kò yẹ nìkan àfàwọn kan rárá ní tó wà ń yí dáadáa kọ́kọ́ rẹ̀ kódà kó pàànà lásán lọ nǹkan ńlá sọ wá yẹ ká wá pé bó ti ṣe kúta ikú náà kó sì gbọ́dọ̀ lọ́jọ́ kejì sọ wá yẹ ká pé bó ti ṣe kúta ikú náà kó sì tún ti ta àmì pé mò ń wọkọ̀ mi o a'udhu torí ẹ̀ islam fẹ́ kó jókòó kó fi jẹ́ pé ó ṣàfihàn bó ti ṣe jẹ́ ènìyàn gidi tí pé àdéhùn fẹ́ni rẹ̀ táàrí má náà ni tó máa jókòó tó lọ́wọ́ ní kó jókòó àwọn ẹgbẹ́ àṣekò ti tó ká sì jókòó oṣù kan fẹ́ lẹ́yìn náà ọ̀sẹ̀ kan ó tó náà láti ṣàfihàn lẹ́yìn kó tó nítorí pé ẹlẹ́dàá wa òun ló ọ̀mà òun lọ sọ pé ẹ gbọ́dọ̀ jókòó oṣù mẹ́rin àtòru mẹ́wàá oṣù mẹ́rin àtòru mẹ́wàá kò gbọ́dọ̀ díjọ́ kan bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ léjọ́ kan tó tẹ́yìn bá wá ṣe báwọn ìjókòó tẹ́yìn jókòó ẹ fi kún ẹ fi kún nínú àníyàn yín pé mò ń jókòó bẹ́ẹ̀ ṣẹ̀sìn fún Allah kì í ṣe pọ̀ kan jókòó lásán láti má ní ládàá kankan san lórí ìjókòó tó jókòó yìí torí délé gbogbo nǹkan tó ń lò kò sí tó sọ dé ìwọ̀ lẹ́yìn ìgbà tó bá parí opó rẹ̀ kò sì sí nǹkan kan pàtó tí Islam ní kò ṣe níjọ́ tó bá jáde opó àbí ká máa dín mọ́sá kan àbí ká máa ṣàdúrà kan gbogbo adádálẹ̀ lásán ni tó sùn mẹ́rin àtòru mẹ́wàá ń bá ti pé alhamdulillah nígbà yẹn o ti lè jáde rẹ nígbà yẹn o ti lẹ́tọ̀ọ́ sáti lọ́kọ mi tó bá sì jẹ́ pé olóyún ni obìnrin nígbà tí ọkọ fi ṣaláìsí ọwọ́ òjókòó tí ó jókòó ni pé ó jókòó dìgbà tó bá tó bímọ ọpẹ́ àbòsúnmá bí ká pọ́kọ́ kú lónìí ó bímọ lọ́la alihamudulilayi ó ti parí bí ká pé ọkọ kú lónìí ẹ̀yìn oṣù mẹ́fà ló tó bímọ oṣù mẹ́fà ńgbọ̀ bá tó pé níwó tó jáde òpó ẹlẹ́yìn ìjọba oṣù jọ. zero eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one jàgbìyànjú láti máa béèrè àwọn nǹkan tí ó bá yé wa ní ẹ̀sìn kó má jà sí pé èèyàn kàn máa fi àjẹra rẹ̀ sí pé ẹ bá ti ṣe tí ó bá òfin Allah tí ó bá ti ránṣẹ́ Allah sallallahu alaihi wasallam èèyàn ní lẹ́sàn-án kò ní ládà kò sí ní ládà zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one àwọn nọ́mbà tí a máa pè sí nìyẹn. Naam, ẹ ti wà lórí ètò. Àlékún sálàm wa rahmatullahi wa barakatuh. Orúkọ yín àti ìdájú kò. Àbùmọ́ ìlàtí ẹ̀kọ́ mi ta. Nà ìbéèrè yín. Nà ìbéèrè mi kí ni ìdájọ́ ọkọ àti àwọn jẹ́ pé ọkọ ẹ̀ ti ṣe sùúrù fún ti fi dáadáa balẹ̀ nígbà tó dàtọ̀ òun náà máa lè máa rí àdùn ẹ̀sìn àmọ́ ìyàwó yẹn ọkọ tó máa ń sọ lẹ́nu náà ní pé ẹ òun òun ò lè ṣe súnà òun ò lè lè orí òun ò lè ṣe ó lè jẹ́ kọ́kọ́ mọ́ pé à kìíní ìfẹ́ mo lè ṣe tọkọ jẹ́ ti ṣe sùúrù yẹn pẹ̀lú ìyànjú yẹn láti fi ọ̀ṣọ́ lókun àmọ́ ó jẹ́ kó ní pé kí nǹkan tó bá máa ṣe òun ò láì alhamdulillah ẹ ti béèrè tẹ́lẹ̀ àti ṣàlàyé fún yín torí pé ẹ ti sọ tẹ́lẹ̀ pé ẹ̀yin àti ẹ̀ ẹ̀jọ́ sí lórí súnà tẹ́lẹ̀ so nígbà tó yá ni ẹ̀yin di onísúnà ọ̀hún tí ìdùn súnà á sì sọ fún pé ẹ̀sẹ̀ sòrò ẹ̀ ṣàmúmára nítorí pé àwọn ẹni tẹ́ ẹ bá ń di súnà báwọn ìyàwó tí wọ́n ti ṣe ń ṣe nílé yín lárí tó tẹ́ bá fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mu inṣàlá yóò padà ṣe é ẹ̀yin sábà sọ wípé ní ṣe ti Allah ìní ṣe tànàbì sallallahu má tètè kórì rẹ̀ dàrú ó lè súnmọ́ kó jẹ́ pé ẹ̀yin lè mú lakọ ẹ̀yin mú lágbára ní sọ àwọn irú ìdáhùn bẹ́ẹ̀ jáde ìgbà ó péde ní tó ń sọ ẹ̀yin ọ̀sán tẹ́yìn náà ṣe torí lomi sọ àlọ́rẹ́ tọ̀ orúkọ ayé àti ìgbẹ́ni sọ. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. àwọn nọ́mbà wọ̀nyẹn ni a máa fèsì láti béèrè béèrè kan àbí kejì gbogbo àlámọ̀rí ilẹ̀ sí wa náà ni ẹ sọ wà lórí ètò àríkú sẹ́ra àwọn àṣàtúndà orúkọ yẹn àti ìjọ tí ń bẹ̀ ọ́. àdúràkí ló sọ̀rọ̀ láti adé ògbómọ̀ṣọ́. nàbí bẹ́ẹ̀ yín o. a gbọ́ wípé ẹni tí ó bá fẹ́ fàyà níyà nígbà tí àwọn obìnrin máa fàyà níyà tí àwọn ìgbìyànjú wa ti aláìsí pé kó tó fi kú yẹn pé ó lè fàyà níyà ló fọ ẹgbẹ́ alhamdulilayi tí bàbá yín bá ti kú tí màmá yín bá ti kú wọ́n ń paléyà lójú ayé wọn ti tán nítorí pé bàbá yín màmá yín kó tó di pé wọ́n kó wọ́n ń ṣe sọlẹ kó tó di pé wọ́n kó wọ́n ń ṣe sọyà mọrọmọbọn ṣé ńgbà tá ti kú sẹ́ń bá wọn ṣe sọlẹ ṣé lẹ́yìn ìgbà tá ti kú sẹ́ń bá wọn ṣe sọyà mọrọmọbọn ṣé lẹ́yìn ìgbà tá ti kú tẹ́ ti pín owó wọn sẹ́ń bá wọn yọ zakat torí ẹni tó bá ti kú ti parí nínú àdìsá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní idha mata ibnu Adama qata'a amaluhu illa min thalath tí ọmọ anabi Adamu alayhi salam tó bá tilẹ̀ kú gbogbo sẹ́rẹ̀ ti tán àfi sẹ́mẹ́ta wọ́n ti sọ pé léyà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó nítorí délé kò sí nínú ìlànà táwọn mùsùlùmí máa ń tẹ̀lé wípé ẹni tó ti kú àtún máa bá a paléyà tó bá yẹ pé àmọ́ bá a paléyà àmọ́ bá a ṣe sọ láti nà òfin ṣẹlẹ̀ ò sì sọ bẹ́ẹ̀ àmọ́ bá a ṣe sùyàmù náà òfin ṣẹ̀rí ọ̀sọ́ bẹ́ẹ̀ wọ́n ti kú ó ti kú ná ẹ̀hẹ́n tó bá ti kú ọ̀wọ́n tó ṣe láyé náà ni wọ́n fi ṣèṣirò fún ọ. kò wá sí tó burú nígbà tẹ́yìn fẹ́ pẹran lé ya kẹ́ ẹ sọ pé pẹran lé àmì tìyàwó àtọ́mọ mi àti bàbá àtìyá mi tí wọ́n ti kú kò sí wàhálà mbẹ́ àmọ́ pé ẹ wà lọ rẹ ẹran kan ọ̀tọ̀ pẹran lé ya bàbá mi ẹran kan ọ̀tọ̀ ẹran lé ya ìyá mi kò sínú lànà ẹ̀sìn Islam. Naam. Àlékún sọ́lá wa ṣùgbọ́n àbàkátì. Orúkọ náà ti gbà sí pẹ̀lú. Naam, àbùgbẹ́ yẹn láti England. Naam, ìbẹ̀rẹ̀ o. Naam, ti Naam. Alhamdulillah, láti lọ rárá inú ilé rẹ̀ náà ni ọ wà nítorí pé tọ́ba ti lè lọ lílọ rẹ̀ tako jíjókòó tó lọ́wọ́ ní kó jókòó ebi ojú tiẹ̀ náà kò fọ́ tí wọ́n fi ń sọ pé tọ́ba yìí làwọn fi gbéyàwó sí òun náà sì mà wípé àsìkò tí ìgbéyàwó yẹn bọ̀ sí ọ wà nínú àkókò tó wọn fi wà lópò torí ẹ̀ ó lè dá nímọ̀ràn àtàbá tọ́ba fẹ́ wà ń bẹ̀ wípé ẹjọ́ di ẹ̀yìn ìgbà tí mo bá parí opó lẹ́yìn náà bíbẹ rẹ̀ níbẹ̀ kò lé nǹkan kan kún nínú ìgbéyàwó òun ju wípé inú rẹ̀ ó fi dùn lọ wípé ìgbéyàwó ọmọ yìí ó sojú mi mo sì jókòó ńbẹ̀ ṣùgbọ́n ní ìsìn yóò sojú rẹ̀ kọ̀ọ̀kan ní jókòó ńbẹ̀ ni ìròyìn tó bá mú wá bá Allah falbarka sí ọjà bó ti ṣe jẹ́ kọ́ gbọ́dọ̀ lọ́wọ́. zero eight zero two four four eight one four four one zero eight zero two sálà wọn ṣùgbọ́n àwọn àkàtà orúkọ yẹn àti ìdásí ń pẹ̀ o. láti ọ̀rọ̀ ni a ti rí láti ọ̀yọ́. nà ìbẹ̀rẹ̀ yẹn o. ẹ̀sìn abẹ́rẹ́ mi ni pé wọ́n ní bí ara ní kí ìyá lórí àlùbárà. ní àgbà àlùbárà. àwọn fẹ́ẹ́ ní ayé àwọn akẹ́gbẹ́rẹ́ mi sáré rẹ̀. alhamdulilayi eléyìí tó dọ́gba jù ní pété ọba ṣe bísí ńlá ẹ̀ lálọ́ àlá. nínú àdìsá nàbọ Muhammad sallallahu alayhi wa sallam táwọn olùmọ̀sálà ikọ̀ fẹsẹ̀ nílẹ̀ ọ̀nàbì ni láwùrọ̀ alimallam yusammi isma Allahi alayhi kò sálù àlá fún gbogbo ẹni tó bá sálù àlá tí ò dárúkọ Allah kò sí àlù àlá fún gbogbo ẹni tó bá sálù àlá tí ò dárúkọ Allah sí torí ẹ bismillah ẹ máa wí níbẹ̀rẹ̀ àlù àlá yín náà. zero eight zero two four four eight one four four one. zero eight zero two four four eight one four four one. Naam. Ẹ ti wà lórí ètò. Zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one nam ahsan laayekum wọ́n ní ẹni tí ó rí ẹni tí ń bú Allah ń bú ìránṣẹ́ Allah àmọ́ àwọn ò fẹ́ ṣìṣe kí ni nǹkan tó yẹ káwọn ṣe nígbà tí wọ́n bá ṣojú àwọn. alhamdulilayi tó bá rẹ nìkan tí ń bú Allah àárẹ nìkan tí ń bú anabi Muhammad sallallahu alayhi wa kò sí nǹkan kan tá a lè ṣe nítorí pé tó bá lọ fẹ́ ṣe ó ṣe nǹkan tó jẹ́ pé ó lè sọ̀wọ́ náà dẹni tí wọ́n máa wá ká nǹkan tó yẹ kó ṣe náà ni pé kó ṣe àkíkó pàkíyèsí rẹ lọ sí pé ìbàjẹ́ ni ti ń ṣe yọ kó sì pa nǹkan ti ń ṣe tì lódiwọ̀n àbò ṣe lágbára mu Ànábì sallallahu alaihi wasallam sọ pé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi fa in lam yastati' fa bilisanihi fa in lam yastati' fa biqalbihi wa dhalika ad'afu al-iman ẹ̀ ń bá rí ìbàjẹ́ nínú yín kó fọwọ́ rẹ̀ yí padà tó o bá lè fọwọ́ yí padà fẹnu kọ́ tó o bá lè fẹnu kọ́ fọkàn kọ́ káfọkàn kọ̀ọ̀kan òun ni ịtọtọ ka si sí ìgbàgbọ́ tó lẹ́jù torí ẹ̀ ìwọ lè fọwọ́ yí padà nítorí sẹ́kù nìkan fọ̀rọ̀ yí padà ọba sàn ti fa burú nǹkan tó wà nínú nǹkan tí ń ṣe hàn tó gbọ́ alhamdulillah tí ó sì gbọ́ ọ̀jọ̀ ó ń ṣe àṣepamọ́ ni. zero zero two four plus two three four eight zero two four four eight one four four one zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one now about parí dòye zero eight eight one four four one now ẹ tó wà lórí ètò. Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yẹn àti ìtẹ́jú pẹ̀lú.

ìyàwó títa ni. ọmọ wọn ìyàwó wa àmọ́ tó ti ó wà jàdà bẹ́ẹ̀. mi kò yé mi. ok alhamdulilayi ọkọ ni pé ẹ ní ìyàwó ọmọ pọpọ òkú hmm. kò sẹ́ni tó mọ̀ pé òun yè bẹ́ẹ̀ ni kò sẹ́ni tó mọ̀ gbà tó òun òkú à ń bẹ Allah gbogbo ìgbà tá a máa ń bẹ ká máa bẹ lórí al-Islam gbogbo ìgbà tó lù wá bá gbẹ̀mí wa kó gbẹ̀mí wa lórí al-Iman àwa nítorí pé èèyàn lolúwa dá wa tá a máa ń tọpa mọ́ àwa ń palẹ̀ mọ́ ń tá a fẹ́ ṣe lógún ọdún sóní nítorí pé àmọ́ wò kó àmọ́ bẹ̀ láyé olúwa ẹlẹ́dàá ti parí ètò tó bá pàá dógún ọdún ńlọ́mà bàbá ní kógún oṣù ńlọ́mà ṣùgbọ́n múmi ní mùsùlùmí gbogbo ìgbà nínú ìgbésí ayé rẹ̀ yóò mọ wà nínú palẹ̀mọ́ pé kò sígbà tí kò lè dé torí dé léyìí báyìí ìyàwó tí ọgbọ́ wípé àbí tí ọmọ pé ọkọ òun kù tí wọ́n sì ti dájọ́ ìyàwó ọmọ sọ́nà ṣùgbọ́n tó ti pé ọkọ ṣaláìsí kó tó di pé ọjọ́ pé tóun ti wá wà nílé opó wọ́n ní ìyàwó yẹn wá lọ síbi ìgbéyàwó yẹn ṣùgbọ́n nǹkan tó ṣe ni pé jìlìbáàbù lọ́wọ́ lọ́bẹ̀ kò wọ́ sóge dépòdépò pa fi mọ̀ pé ìyá ìyàwó ni o àní kò gbọdọ̀ jáde lọ́bẹ̀ rárá rárá kò gbọ́ kẹ́ tó ṣe nǹkan o hmm. kìí ṣe pé lẹ́yìn ìgbà tẹ́ bá ṣe tán hmm. kẹ́ tó ṣe nǹkan lẹ́ẹ̀ béèrè nítorí pé tó bá ti já sí pé lùgbà Allah ẹ̀wọ̀n kẹsẹ̀ ti síwájú nù kí ló dé ẹ láǹfààní àti béèrè kó tó di kí ló dé gbogbo wa pátá là ń ìgbà táwọn afẹ́ kó forí jìn wá àwọn àní máa máa mà fagbọn rẹ̀ yá nígbà a ti ṣe tá a ti ṣe nǹkan tó lè já sẹ́sẹ̀ àbèrè á wàá wò bá a ṣe fẹ́ ṣe pẹ̀lú tí wọ́n sọ fún wa àjẹ́ pé ẹ̀yin ọmọ o ẹ̀yin ọkọ ìyàwó àwọn ò ní lè síbẹ̀ o pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ọlọ́run fa àlùbáríkà sí a sì ní tìtorí pé bàbá ọmọ kú ká yí ọjọ́ ìyàwó tó ti dá tẹ́lẹ̀ náà tó nítorí ìdẹ́lẹ́yìí báyìí ẹ̀ nílé ìfíngbà ọmọgbà tẹ́tọ́ á lọ ẹ̀ tọrọ àforíjì

Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Bẹ́ẹ̀ ṣe èmi ló ṣẹlẹ̀ sí o, jọmọ́ wà ní ọdún, èmi gbọ́ wà sọ fẹ́ẹ̀ nígbà tá a ti rẹ̀ yọ̀. Bọ́sọ̀lù ni wọ́n lò, wọ́n dẹ̀ ti rẹ̀ pẹ̀sẹ̀. Òṣèré ni àwọn ti dáhùn. Wọ́n ti dáhùn, wọ́n ti dáhùn pé àsọpọ̀ yìí lọ ṣẹlẹ̀ sí. Àsọpọ̀ yìí lọ sí ẹnikẹ́ni tó bá ṣẹlẹ̀ sí ìdáhùn rẹ̀ hmm. yóò tọrọ àforíjì. Zero eight zero two four four eight one four four one. lẹ́yìn náà kò sẹ́ni tó ní tẹ́ bá fẹ́ ṣègbéyàwó pẹ́ má ṣe rẹpẹtẹ hmm. tọ́ba pa agbára yín lọ ká tí èsì gbèsè. Hmm. bákan náà àmẹ́ máa rántí ẹ sì máa ronú torí pé ìgbéyàwó tẹ rí yẹn ọjọ́ tí ó tẹ̀lé lọ pàtàkì jù hmm. kì í sọjọ́ ìgbéyàwó ọjọ́ wo lọ́jọ́ tí máa ń tẹ̀lé ìgbéyàwó ìyín ní ìsẹ̀mí ọkọ àtìyàwó báwo ni ó ti ṣe rí òun eléyìí lọ́ọ́ ẹ̀ ká máa rò jù kí ẹ ṣe ká kàn máa náwó bí ẹlẹ́dà ká máa tanra wa jẹ ká máa ronú ọjọ́ tí ó tẹ̀lé gbéyàwó báwo ni ó ti ṣe rí ṣé bá ọ̀pọ̀lọpọ̀ àwọn ìgbéyàwó tá à ń ṣe náà ni tó yẹ pé tí ọmọ bá délé ọkọ tán àwọn ọkùnrin wọn yẹn wọn kì í fọ̀wọ̀ àwọn obìnrin yẹn wọ̀ wọ́n wọn kì í tọ́jú wọn wọn kì í ṣe dáadáa sí wọn so àwọn ọmọ wa rántí gbogbo wàhálà tá a ṣe àti làálà tá a kojú lójú ọ̀nà bá a ti ṣe gbọ́mọdé lé ọkọ yóò àmọ́ ṣe wá ní àhín àmọ́ kábàámọ̀ ṣé irú bọ́kùnrin yóò ṣe ṣe ni ẹ wá wo adúrú owó tá a láàánú torí ẹ̀ gbogbo ohun tá a máa lọ la wàhálà bọ̀ra ọlọ́run kọ́ lọ́jà àní kọ́ mọ́ lọ ilé ọkọ kọ́ lálùbáríkà kọ́ lọ ọkọ kí ọkọ máa sojúṣe bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kíyàwó náà máa ṣe ọkọ ká má gbọ́ wàhálà ká má gbariwo eléyìí ni nǹkan tó jà náà.

Ó yá. tó sọ. Àgbọn yẹn o. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ bí ẹ̀yin ẹ̀jọ̀. Àgbọn yín ah, lásìkò ilẹ̀ bẹ̀rẹ̀ lásìkò ilẹ̀ ẹ̀jọ̀. Network, ọ̀dọ́ mi dà. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. Naam. Aleykum salaam wa rahmatulah wa barakatuh. Orúkọ yẹn àti ìgbà tí ń pè ọ́. Naam, ẹ jẹ́ bá a ṣe bẹ́ẹ̀ ní pápákọ̀. Ẹ dákun, ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ṣé ìmáàmù wọn lè ṣe wútúbà Jímọ̀ fún yàn lórí ìjókòó? kí ló ṣe kí ló ṣe kí ló ṣe kí ló ṣe tó fi jókòó kí ló ṣe kọ̀tọ̀ kọ̀tọ̀ ń kàn ṣẹ̀fẹ̀ lásán ni eléyìí ò ṣe kútúbà ẹ yẹ kẹfẹ lómi ṣe lè máa mọ eléyìí ọ̀yẹ́ lè máa mọ naam. zero eight zero two four four eight one four four one Aleykum salaam wa rahmatullahi wa barakatuh. Orúkọ yà ti gbẹ́sí ń pè wọ́n. Nà ìbéèrè yín o. Mo fẹ́ bẹ̀rẹ̀ pé ẹjọ́ mo fẹ́ bẹ̀rẹ̀ máa tẹ̀lé ayé ṣíṣe kí ni agbóṣù yọ ni kí ẹlẹ́hà gun ọ̀kadà. Àyín náà mọ̀, nígbà tí ẹ bá ti máa má máa béèrè, aburú wa mẹ̀ sí ọlọ́kadà ọkọ rẹ̀ ni. Hmm. Ìwọ́ apàtà pọ̀ mọ́ ọkùnrin ọlọ́kùnrin dì. Ṣé eléyìí ń fẹsẹ̀ nídìí kẹ́nìkan máa sọ fún un? onye tó ti tẹ bírèkì ń tẹ kùtẹ ó tún dì má gbàgì aburú púpọ̀ lọ́wọ́ àmbẹ̀ kọ́tọ́ rárá tí owó gan tó bá ronú kò bùkátà kò béèrè kọ́lá kọ́ ọmọ jẹ̀lẹ́ hà kọ́ ọmọ jẹ̀lẹ́ hà obìn kọ́tọ́. zero eight zero two four four eight one four four one plus two three four eight zero two four four four eight one four four one plus two three four eight zero two four four eight one four four one. àwọn nọ́mbà yẹn ni a máa pè sí láti béèrè béèrè wa náà. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Orúkọ yẹn àti ìbéèrè yín o. Ẹ̀wọ̀n aṣẹ́ bá pàpà ìjọ alákòókò. Naam. súnà ìjẹ́rú èèyàn lè tó kúrà lé gbogbo ẹkẹ fatiha kò sínú súnà nàbì sallallahu alaihi Kwe pé fatiha nìkan ni máa ké bi náfìlà máa fatiha two four eight one four four one plus two four eight zero two four four eight one four four one. Naam. Ẹ ti wà lórí ètò. Zero zero two four four eight four four four one plus two three four eight zero two four four eight one four four one. Ẹ ń gbàgbé àwọn tíra wà ní ọlọ́kanjọ̀kan tí àwọn ọmọ wa tí wọ́n ti kọ fún. Naam. Tí wọ́n ti kọ ọlọ́kanjọ̀kan. Ètò ìjọ pé a máa kà a sì máa fi tẹ̀síwájú níbi àgbáyé tí wọ́n ń ṣàlàyé fún wa tàbí pé ìmọ̀ ńlá fi máa ṣẹ̀ sí wa kí Allah kó fi èmi tẹ̀lé òkú àṣekò ń bẹ àgbáyé rẹ̀ ó ṣe àlékún àgbáyé púpọ̀ wà wá ó wá ṣe dáadáa fún àwọn ọmọ aláì àti ìjọ olùdà kí àwọn pẹ̀lú olùgbọ̀wọ̀ ìṣeré àbí Allah subhanahu wa ta'ala ó سبحانك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته